nam alhamdulilayi wa salatu wa salam ala rasulillahi wa ìbéèrè ni wípé àwa tí à ń tẹ̀lé wa lé ní súnà bó láti mọ̀ pé àwa ni à ń bẹ lórí ìlànà òtítọ́ ara wọn yẹn lóríṣiríṣi tẹ̀bílẹ́jì ń bẹ àtiwẹ́ bẹ́ẹ̀ lọ oníṣíṣí ń bẹ kálukú náà rẹ̀ sọ pé kí ni onísúnà làwọn bóòlù ayé fẹ́mẹ̀rin tó ń bẹ lórí súnà ní ti tòótọ́ àtàwáwo ọ̀rọ̀ tá a bára wa sọ a rí pé nǹkan yẹn gílẹ̀ bóòlù ayé fẹ́mọ̀ pé àwa lórí súnà kò ń ṣe àwọn kò ń ṣe òun onípẹ́kẹ́ ń tàbí fún wa ní káṣọ tán àti jòkó alukọ̀rọ̀ ṣe ń tàn sọ ló ń bẹnu alukur'an alukur'an tàn sọ yìí ọlọ́run ọba ló ń sọ kalẹ̀ fún anábíwá muhammad sallallahu alaihi wasallam kó lè máa ṣàlàyé fáwọn èèyàn èyí tí ọlọ́run ọba sọ kalẹ̀ fún ó túmọ̀ sí pé kí ni a ní ìdí àlàyé anábíwá muhammad sallallahu alaihi wasallam àmàyà alukur'an ló ní ká tẹ̀lé àlàyé anábíwá muhammad sallallahu alaihi wasallam sọ àlàyé ànábìwá Muhammad sọlá sọlá bó la ṣe fẹ́ mọ̀ òun náà ni àwọn ṣéènì tó lálàáfíà tó ṣe pa àwọn tó jẹ́ àwọn ìkọ́ọ̀tù ni wọ́n gba àwọn àhàdífì yìí wá eléyìí àmà rí bẹ́ẹ̀ so ní ti èmi sọ pé bákan ni èyàn kan sọ pé bá mi ni Allah subhanahu wa ta'ala oní wa ma ikhtalafu fi min shay'in fa hukmuhu ila Allah tẹ́ni yóò bá ti kò ẹ padà sínú kíra ọlọ́wọ́ wa láti al-Qur'an àti sunna tó jẹ́ àlàyé rẹ̀ fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allah war rasul tẹ́ni yóò bá kò lórí kankan ẹ dá padà sí ọ̀dọ̀ ọlọ́wọ́ wa àti òjíṣẹ́ rẹ̀ so tí yẹn bá ti méjèèjì yẹn dání yóò jẹ́ kí nǹkan lọ bákan náà àwọn tí wọ́n jẹ́ as-salafu salih sánjẹ́ àwọn ẹni ìṣíwájú wa ẹni rẹ̀ àwọn sàhábà àtàwọn ọmọkéwù wọn àtàwọn ọmọkéwù wọn kí náà ṣe lẹ́sìn ṣé bẹ́ẹ̀ ń ṣe ń sọ ìlànà náà ṣe sọ ṣẹ́rí eléyìí tàwa ti fi dera wa ìbẹ̀lẹ̀ ti máa rí tí àwọn yóò máa já òkèlè tí wọ́n sọ yìí ẹ̀rí ẹ̀dà fún ara ẹ̀ ni ó sọ pé ẹ̀ẹ̀gbà tí ó bá wá lẹ́rìí ṣé ó túnmọ̀ sí pé àlè ṣe ṣèwádìí dáadáa la fi gbé kalẹ̀ ẹ̀rí kó ti mú rẹ̀ ń bẹ̀yẹn pé àníyàn dáadáa làwọn fi gbé kalẹ̀ ó túnmọ̀ sí pé kò ń ṣe súnná nìyẹn àbíkó ní òkè ní tó ń gbọ́yé nínú alukur'an nìyẹn sọ àwọn ológbò yìí bẹ́ẹ̀ kí lànàbí sọ lásán sọ lórí ọ̀rọ̀ yìí àdìsí tánàbí sọ ó yàtọ̀ sí nǹkan tí ìwọ gbọ́ yé lápẹjú tó mú alukuran ipe wọ́n máa ń yí àtúnlá wa rọ̀súlà ẹni tó bá ṣe lọ́wọ́ àti òjíṣẹ́ rẹ̀ fa inna la'unara jahannama iná jahannama yóò jẹ tiẹ̀ khalidina abada yóò máa bẹ́ẹ̀ lọ gbére ó wá ní ṣẹ́tìrì nísìn ẹni tó wá ṣe ìdìnà tó kú lórí ìdìnà yóò mọ̀ fẹ́ nínú lọ gbére ni torí pé kí ni ó ṣe lọ́hùn ẹni tó wá jalè tó kú lórí ẹ̀ yóò mọ̀ bẹ́ẹ̀ lọ gbére ni kílẹ̀ rí ọ̀mọ̀ yáàtúlá wọ̀rọ̀túlá ẹni tó wá ṣe lọ́hùn tó ṣe ìdíṣẹ́ rẹ̀ fa iná la ń nára jẹ annama iná jẹ annama tó gbẹfẹ́ iná káàdì náà fi á àbàdà yóò mọ̀ bẹ́ẹ̀ lọ gbére ni àánú bẹ́ẹ̀ ní ayé alukur'an ni ma gbọ́yé re kọ́ ni tí wọ́n gbọ́yé rẹ̀ torí pé tó bá wọnú alukur'an inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́wọ́n bá lóun òdúṣà fúnjú kéèyàn ṣe kó wá orogún ṣùgbọ́n wa yaghfiru ma duna dhalika liman yasha o ba tún yàn ọlọ́wọ́n bá ṣe so wa

ṣé àgbọ́yé ti ẹni kágbà àbágbọ́yé anẹ́sọ̀lá àfọlá tó wá ní ẹ̀hún ò lè gba àwọn àdìsí rẹ̀ ní àyà ẹ̀ ló fẹ́ dúró tí ó túmọ̀ sí pé kò kìí kí ni ahlu sunna ó túmọ̀ sí pé kí ni ahlu bid'ah èyí torí pé ọlọ́run ọba náà ló sọ pé wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim ọlọ́run láàtọ̀ al kó lè mọ́ ṣàlàyé àlàyé ìlú ló bá ń sìn tí àwọn ṣe ní ẹ̀dẹ̀wọ̀ authentic àwọn tó mú al wá fún wa náà náà mú the same hadith wa olóògbélé yìí kò gbélé yìí bí àwọn kan lónìí tó ṣe pé wọ́n làwọn takò hadith yìí bẹ́ẹ̀ ni ìrun wákàtí márùn-ún tẹ̀ǹkì kò síbi tẹ́ ti rí ìrun zuri ní rákà mẹ́rin ní alukur'an hadith ni wọ́n lẹ́ padà sí ṣùgbọ́n nǹkan tí ò bá ti bá fẹ́ ni wọ́n mú wọn láwọn ò gbà ó ṣe jẹ́ pé nísìnyí lẹ́yìn ó yẹ̀ṣẹ̀ wá dìde kẹ́ẹ̀mọ̀ gbá nǹkan táwọn tàbí ṣe lẹ́sìn fún ikú àwọn tàbí nìyí wọ́n ponú débi pé wọ́n mọ̀ pé nǹkan àwọn àdìsí yẹn ni ó tako alukur'ani ẹ̀yìn láìṣẹ̀ nímọ̀ ń sìn yí lẹ́wọ́ pé kí ni àwọn àdìsí yẹn ó tako alukur'ani ṣẹ́yìn ni ọlọ́run ọba tọ́ka sí ni àbáwọn sàábé ọlọ́run ọba tọ́ka sí ìgbàtọ́lọ́wọ́ sọ pé wà sábìkúnà awwaluna minal muhajirina wal ansar والذين تبعوه بالإحسان àwọn tó kọ́kọ́ ṣe hijira àwọn àǹsọ́rù tàbíwọ́gbà wọn àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ẹ̀ ọlọ́ni rọ̀dí aláwọ̀ ánìmọ̀rọ̀dọ̀ àmì ọlọ́wọ́ ló yọrù sún àwọn náà yọrù sọ́rọ̀ wà á dẹ̀lọ̀ jẹ́mẹ́tì tẹ́gìrì tàtàlà náà ọlọ́wọ́ ló ń palẹ́ ti kalẹ̀ fún àjọ́nà tí akérèmọ̀dé ó sùn lábẹ́ rẹ̀ àwọn àni gbogbo àwọn ẹ̀wọ̀n mọ́ ṣe àwọn aláyẹ̀ ṣe gbọ́ àgbọ́yé alkùrán so ti ṣó pa ẹni ẹni oníbídíà ni wọ́n so anybody tó bá ń claim kankan ni kò lè tó bá yẹn ni ìtọ́lọ́wọ́ bá sọ ní kí wọ́n mọ́tàlá fún fí mi ṣe ń fa ọkùnrin ìlọ́lá tí a padà sọ́dọ̀ ọlọ́run ìwọ́n ní báyìí ni èmi nígbà bẹ́ẹ̀ kọ́ dékájọ fi alkùránì yanjú ẹ̀ káfàlàyé àníṣọ́lá sàmì yanjú ẹ̀ káfí àgbọ́yé àwọn ọmọ kéwà àníṣọ́lá sàmì yanjú ẹ̀ ìjọba ti kí ń ṣe ìsìláàmù ní àsìkò anábì sallallahu alaihi wasallam àtàwọn ọmọ kéwù rẹ̀ ní kò lè jẹ́ ìsìláàmù símpù kìíní ni so yẹn láti máa máa yanjú ọ̀rọ̀ gbogbo gbà kò ń ṣe wípé àwọn kan kọ́ra jọ ń bìkan láwọn alùsúnnà làwọn fúnra olórúkọ ìyẹn ní bọ́ọ̀dì ló lè pẹ̀rẹ̀ àwọn bídíà tó gbéyàn kúrò ní ẹ̀sìn gan ni ó mọ̀ ṣe yóò rẹ̀ ní àwa gangan ní alùsùn náà so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ ọláwà náà ìbéèrè yìí wípé ṣé ó dáa ká gbé alukurani dání ká fi búra àbí nam alukuran ìròyìn ọlọ́run wa ni torí pé ọ̀rọ̀ ọlọ́run wa ni kuran ọlọ́run bá ń sọ̀rọ̀ yàtọ̀ sí nǹkan tí àwọn oníbíbí àkàmọ́ ń sọ pé ọlọ́run bò fi ń sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀ ní alukuran ni pé ọlọ́run bá ń sọ̀rọ̀ nítorí ṣùgbọ́n ìsọ̀rọ̀ ọlọ́mọba kò ń ṣe bí sọ̀rọ̀ ti wá ṣe rí ìsọ̀rọ̀ ọlọ́mọba kò ń ṣe bí ìsọ̀rọ̀ ti wá ṣe rí gẹ́gẹ́ pé bíbẹ ọlọ́mọba kò ń ṣe bí bíbẹ ti wá ṣe rí ìgbà kan lèmi tí mo jòkó wá bí ìní mi sí láyé ìgbà kan dẹ̀ ní mi ìní ṣe kí ni mi ìní máa ọlọ́mọba ò ní kílẹ̀ kò rẹ̀ lópin bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìgbà kan lè ní sọ̀rọ̀ ìgbà kan ni mò ń sọ̀rọ̀ ni mi ń sọ̀rọ̀ mọ́ ọlọ́run ọba subhanahu ọba tí ó máa sọ̀rọ̀ gbogbo ìgbà tó bá fẹ́ sọ̀rọ̀ ìròyìn ká sọ̀rọ̀ àápìnrinlẹ̀ fún ọba nínú àwọn aṣáírà ni àwọn mọ̀tẹ́sìlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n á ní ọlọ́run ọbọ̀ òkè ń sọ̀rọ̀ tàbí ẹ̀ lè gbọ́ ohun ọlọ́run ọbọ̀ sọ̀rọ̀ ohun wa tí ẹ wá gbọ́ ohun bẹ́ẹ̀ ni ọlọ́run bá bá níbi Musa sọ̀rọ̀ tí a níbi Musa alaihissalatu wassalam tó gbọ́ ohun rẹ̀ ó bá níbi Ibrahim alaihissalatu wassalam tó gbọ́ ohun rẹ̀ alukóran ilé ìsámà dàínú ni káwa tẹ̀lé ọ̀rọ̀ àwọn olùdíjíà so ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọba ti sọ̀rọ̀ so alukóran kalamullah ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ni so ìròyìn ọlọ́wọ́n ọba ni a lè búra pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba àbí ká búra pẹ̀lú ìròyìn rẹ̀ so a lè búra pẹ̀lú orúkọ ọlọ́wọ́n àbí ká búra pẹ̀lú ìròyìn rẹ̀ ìyẹn lè sọ pé wàláàhì mo fi aláhùn búra ìyẹn lè sọ pé kí ni bíláàhì kankan náà láti sọ tàláàhì kankan náà láti sọ tabanu wàláàhì bíláàhì tàláàhì a ṣe ń fi aláhùn búra ni a lè orúkọ ọlọ́run ọba búra bákan náà a lè tèrè ní ọlọ́wọ́ bá a lè fi búra bí ká sọ pé kí ni wà ìzẹ̀tìlá mo búra pẹ̀lú gbígbọ́ngbọ́n ọlọ́wọ́ bá wà kúdùrátìlá mo búra pẹ̀lú agbára ọlọ́wọ́ bá wà kàlámìlá mo búra pẹ̀lú kí ni ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sọ eléyìí kò sí nǹkan tó burú bí agbègbè bẹ́ẹ̀. ṣùgbọ́n èyí tí ó lẹ́rìí táwọn àfáà ní kò sínú ṣe sí sọ̀rọ̀ sallallahu alaihi àtàwọn sàábé òun ni kí a mú kọ́pì alukur'an ta mùsí mustaf ọ̀rọ̀ ọlọ́run ọba òun ló bẹ nínú rẹ̀ ṣùgbọ́n àwọn pépà yẹn pépà ọlọ́run ọba ṣóyé tí wá mú nísìkí ní mo fi alkùránì búra mo rò kóyé ká ní pé mo mú mùsáàfù bó ṣe wà nígbà yìí tìgbà ní mo fi alkùránì búra eléyìí kò sínú ìṣe sí àwọn ẹni ṣíwájú wa àwọn àfóòsọ pé bíbíà ni wọ́n ní kíni bíbíà ni ṣùgbọ́n láì gbé mùsáàfù dání ní mo fi alkùránì búra that is mo fi ìròyìn ọlọ́run wa fura eléyìí kò sí nǹkan tí ó burú mbẹ́ mo rò péye so ìṣe títà máa ń ṣe ní àwọn court tí wọ́n gbé kuraani kalẹ̀ tí wọ́n gbé báàbù kalẹ̀ wọ́n tó bá jẹ́ mùsùlùmí ó gbé kuraani fi búra eléyìí kò ní ṣe nǹkan tó ní ẹ̀rí nínú sunna nabi wa muhammad sallallahu alaihi wa sallam wallahu a'lam. Thank you ìyá ọmọ ìyá àti ìjà rẹ̀ ẹni tó ti sọ ọjọ́ mẹ́lẹ̀ lẹ́sìn ìwọ̀n mẹ́ta pẹ̀lú náà sí ìwọ̀n mẹ́ta. Àwọn ọ̀sán ní ìlú rẹ̀ ló ń bí lọ́wọ́ kan sí máa pẹ̀lú ẹ̀ṣẹ̀. Ẹ̀kọ́ ìgbà rẹ̀ sí ẹni nípa ẹni tí òun náà ti lágbọ̀ọ́ dáadáa, ó yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, pàtàkì jẹ́ kò sí kó mọ ó wá ara wọn tí wọ́n ń ṣe bíbí àkàntí kejì ní ṣé ó da kópa kéèsì wọn tó wá rí tóun mọ kéwú tó ń lè fi challenge wọn pẹ̀lú ìfarabalẹ̀ eléyìí kó ṣe nǹkan tó dáa ni ṣùgbọ́n tó wá rí wípé òun ò lè challenge wọn torí mọ̀ òun ò dé bẹ́ẹ̀ tó wọ́n yẹ ìyá rẹ̀ ìwọ̀nba díẹ̀ tó mọ̀ ó mọ̀ fún àǹfààní rẹ̀ àti àǹfààní àwọn èèyàn tó lè bá sọ̀rọ̀ bóyá ó ti bímọ lápẹjú ìsìn oníyàwó kó pàṣẹ mẹ́sẹ̀jì fún àwọn ọmọ rẹ̀ àtìyàwó rẹ̀ àti tó ń bá tún rẹ̀ ṣe tó túyàwó àtọmọ ṣe iṣẹ́ kan náà ló ṣe yẹn ṣùgbọ́n ìran kan ọ̀rọ̀ akọ́ díẹ̀ ń pa súnmọ́ lòun náà ẹ̀ṣẹ̀ mọ̀ ó bá dẹni tó lọ ń bá òyìn jiyàn káàkiri eléyìí àwọn onídídíà àwọn padà fọ lẹ́nu torí wọ́n padà sọ nǹkan tó ṣe yí pé wọ́n ó dàrú mọ́ lójú so òun náà rẹ̀ ni kò assist ẹ̀sìn torí pé ìmọ̀ tó ń bẹ láre òtó àti confront àwọn tó lọ báyìí so kọ́ rárá kó sànú ààrẹ kó mọ́ bá wọn jiyàn ṣọba rí báwọn tó ń náà lè pàkíyèsí kó pàkíyèsí wọn ọláwàá ìjà lè kírun ní mọ́ṣáláṣí tí wọ́n sin òkú sí tó bá ṣe wípé mọ́ṣáláṣí yẹn òkú tí wọ́n sin síbẹ̀ kò ń ṣe ara lẹ̀ mọ́ṣáláṣí bóyá ẹni tó wà ní next eh, house ló ní òkú eléyìí kò dìstọ́ọ̀bù wa ṣùgbọ́n òkú yẹn ní ṣe pẹ̀lú mọ́ṣáláṣí yẹn gẹ́gẹ́ bí ẹni tí ó kọ́ mọ́ṣáláṣí yẹn sin síbẹ̀ eléyìí tó dáa òun ni káwọn ọmọ òkú àbáwọn ẹbí òkú kan wó òkú yẹn kúrò ń bẹ kan gbé lọ sí iṣẹ́ táwọn wá sí yẹn wọ́n gbọ́dọ̀ mọ nǹkan kan tó sẹpẹrẹtì ògiri yẹn from ògiri sàárè yẹn ṣùgbọ́n táwọn bá ṣe tàbá kírun àbá àníhùn àníhùn kírun bẹ́ẹ̀. ṣùgbọ́n tó dáa ni pé láti mọ́mọ́ encourage àwọn yẹn láti sin òkú sí ibi mọ́ṣáláṣí nìkan mọ́mọ́ tí òun níbẹ̀ ṣùgbọ́n tá a bá kí òun ànírù ń bẹ àwọn àfáà mi gbà pé tó bá ṣe pé wájú ni wọ́n sin sí nírú àìta sọ yìí ó jẹ́ pé wájú mọ́ṣáláṣí náà sin sí níbi kíbla mọ́ṣáláṣí tí ó rẹ̀ sí ògiri tó fẹ́ǹsẹ̀ ọ́ọ̀fù ní ibi tá a bá kírun ànírù torí ọ̀rọ̀ tí anábọ̀ Muhammad sọ̀lá àbánisọ̀pé láti sọ ní ilẹ̀ kògbó ẹ má kírun lẹ́nu tó ṣe wípé ó dojú kọ sàárè so àwọn àbá àwọn àdàmọ́ sọ́ngbà mi ti wà náà yóò ilẹ̀ ìbáadá ìyẹ́kẹ́tẹ́bí alfataj wọ́n bá pa wá láti pé ká má ṣe nǹkan kẹ́kọ̀ọ́ fún wa ṣíṣe nǹkan níbi iṣẹ́ ìjọsìn yẹtẹ́lì fasad ó túmọ̀ sí tá a bá ṣe ìjọsìn yà ní ṣẹlẹ̀ ìlọ́dọ̀ àwọn hanabila wọ́n gbà wípé ẹni tó bá kírun tó dojú kọ sàárè tí ó sí ògiri láàrin ògiri mọ́ṣáláṣí àti sàárè yẹn ipe kò ní o so ṣùgbọ́n yìí tó dá òun náà ni pé mọ́ṣáláṣí wọn ti rí sàárè ń bẹ káwábò mi lọ kírun ìyẹn ló dá fún wa ní wọ́láwà yẹn.

nam a ìbéèrè òní nípa ẹni tí ó lọ fá tí ó lọ sọmọ lórúkọ ẹni tó dẹ̀ jẹ́ òbí ọmọ ìkan jẹ́ Yorùbá ìkejì jẹ́ Ìgbò so ṣé mùsùlùmí làwọn méjèèjì ní ọkọ bọ̀yàwó christian so tó súnmọ́ wípé kọ́lọ̀mù bá kó ṣàánú àbíyàn kíra wọn lẹ́gbẹ̀ẹ́ ni <laughs> so kéèsì wọn fáwọn kọ́ ni kéèsì tó di ọ̀wà ńlẹ̀ ni kéèsì tó wà ńlẹ̀ o ni pé ọmọ yẹn tó bá ti pé wọ́n kẹ́ kíra wọn lẹ̀ ni ọmọ àlè ni so ìyẹn kéèsì yẹn nìyẹn so kátà wá sọ wípé ókè. Okay, wọ́n fi tì sí ọ̀dọ̀ ọkùnrin yẹn tó jẹ́ mùsùlùmí àbí kánú fi tì sí ọ̀dọ̀ ọkùnrin yẹn tó jẹ́ mùsùlùmí nìyí do ìnáni tí wọ́n ṣe ṣé ó gbọ́dọ̀ túbá lé lórí nìyí torí pé ordinary lè yẹ kí ìjẹniyà máa tẹ fún lórí nǹkan tó ṣe yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ fífá oyin wọn mọ́ ọ̀ràn yẹn ni ká fa irun ọmọ ọkùnrin irun ọmọ obìnrin a eléyìí àwọn àfá mi náà gbà pé ọ̀ràn ẹ̀yàn ni àwọn mí ní kò ń ṣe ọ̀ràn ẹ̀yàn torí pé kóbìnrin máa fá irun ẹ̀sìn ṣe léwọ̀ sòṣùmọ́ ẹ̀mọ́ ọmọ kékeré ọmọ òpóǹdò fẹ́ ẹ̀ṣẹ̀ dé ṣé òun náà èèwọ̀ ní káfa ara àwọn àfá àtàn ní bẹ́ẹ̀ ni adẹ́rẹ́ àwọn àfá àtàn sọ wípé ń hùn òfin òbọ̀ ọmọ fẹ́ ẹ̀ṣẹ̀ bí wí torí pé ọmọ fẹ́ ẹ̀ṣẹ̀ bí irun rẹ̀ bí ẹ̀gbin ló ṣe níta ní láti mú kúrò eléyìí tí ó tẹ́wọ̀n ní agbègbè yẹn so ṣùgbọ́n lọ sọmọ lórúkọ kò sí ń tán pè ní lọ sọmọ lórúkọ nìyí gẹ́gẹ́ bá wà fà ṣe mú lóyìn kò sí tó ń jẹ́ lọ sọmọ ní orúkọ afẹ́ lọ sọmọ lórúkọ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ní tó wà ní pé pa ẹran ní ọjọ́ keje tí ọmọ bá dáyé tí agbára rẹ̀ bá wá tó bá wá pẹ̀ràn yẹn tán ò bá múdàjì ń bẹ̀ kó gbé sínú fífà kó mọ jẹ́ díẹ̀díẹ̀ kó pín in bẹ́ẹ̀ kó fáwọn níbọ̀ àbí kó pa àwọn èèyàn kan wá jẹ́ ìwọ ló mọ bó ṣe fẹ́ ṣe bọ̀tá fáwọn èèyàn jẹ́ ń bẹ̀ kó wọn nìkan mọ́ dájú odidi ẹran kan tánu lẹ́yìn fáwọn èèyàn jẹ́ ń bẹ̀ káwọn náà ṣàdúrà fọmọ mọ́ ṣe ń jẹ́ èyí tó pàtàkì ní ká fẹ́ràn ẹ̀ ṣùgbọ́n àwọn àbá kan wàá jókòó ọjọ́ keje ọjọ́ kẹjọ eléyìí kò rí lè ṣe bébí tìfún kò ń ṣe haramu ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí àárín lè sọ pé bébí ti wà fún so anabuwa muhammad sallallahu alaihi wa sallam tí àwọn sàáyí bá fẹ́ wá àlùbáríkà rẹ̀ òun nìkan bá bí ọmọ ó lè jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n gbé ọmọ ẹ lọ sọ́dọ̀ ànábì pé kó bá wọn fún lórúkọ wọ́n á fẹ́ kó gbẹ̀nà fún rẹ̀ fún ní orúkọ tó wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà míì so ọ̀rọ̀ orúkọ ọjọ́ méje yẹn ní àdánakọ́ ni kó jẹ́ ọjọ́ méje torí tó pàtàkì ọjọ́ méje yẹn kápẹ́ran torí tó pàtàkì bá àpàfà kan síbẹ̀ ní ìwà afẹ́kì gbẹ̀gbẹ̀ tó tàbá rẹ̀ ní tó ṣe ike ńgbà tó bímọ ni kò pàpá kankan síbẹ̀ ó kàn pẹran ó dẹ̀ so oúnjẹ ní káwọn èèyàn wá dandakọ́ ni kí àwọn èèyàn dẹ̀ ṣe wá sí ń bẹ̀ náà ìmọ̀ ṣe wá sí ń bẹ̀ torí táwọn àfáàrí tó kí ajọ́ jòkó pẹ̀lú àwọn èèyàn ká ṣe wọn láǹfààní ọ̀rọ̀ ọlọ́run wa ni alákùnmọ́ sọ fáwọn èèyàn bí aláǹṣe wá sí ń sìn àwọn ń fáwọn èèyàn ah ẹ̀dóúnjẹ ẹ dúró ó lè ní torí pé ìyẹn gangan ni tí wọ́n torí ẹ̀ kó ìjòkó kó ń ṣe torí wá na fi gbé ìjòkó yẹn kalẹ̀ torí ẹran yẹn gangan na fi gbé so táwọn máa ṣe wáàtú náà kò ń jẹ́ wáàtú tí ó gún tí ó wà gba gbogbo àtùgbà torí ẹran yẹn òun ni ó jẹ kókó so kò jẹ́

ṣìpẹ̀ àwọn òbí rẹ̀ tó bá rí jọ́ ń lè lè àlùkìyámà eré nǹkan tó dàbí tá a bá ṣe é fún tó lè ṣe fún rẹ̀ tó bá wọn fún wọn fẹ́ràn àwọn yìí ó lè pa ní ìdí ó tó kò jẹ́ bí ó jẹ́. bẹ́ẹ̀ni èdè tí a bá lé tí a bá mọ̀ pa lè fi communicate dára ó dá akalu lárúbáwá ṣùgbọ́n gbà tí mo gbọ́ lárúbáwá lẹ́gbà tí mo ti sọ pé subhana rabbi alaala ni tí mo ti sọ yìí tán bóde wù mí àti tọrọ nǹkan ànábì rẹ̀ ló dá aká tọrọ nǹkan fún mi ní ọlọ́wọ́ bá nǹkan tí mo ń lé báyìí báyìí báyìí ṣe ń rọrùn fún mi kẹkọọ mọ́ra wa tàbálẹ̀ tí lárúbáwá sọ ó dáa ṣùgbọ́n tá a bá mọ̀ nǹkan alìwò èdè tí a bá mọ̀ láti lè fi ní ìyí tó tẹ̀wọ̀n ní ìyí tí ó tẹ̀wọ̀n so nǹkan tí mo ń sọ nìyẹn wallahu a'lam. láàmì ẹni tí ó bá wọn lórí sálámà àti wọ́n fẹ́ sálámà wọ́n ṣàtayá lọ́wọ́ ló bá wọn òun náà wá bá wọn bẹ̀rẹ̀ òun ṣe ṣó bá jẹ̀mọ́ rẹ̀ ẹnu àwọn àfókòló rẹ̀ so àwọn kan gbà pé ó bá jẹ̀mọ́ rẹ̀ ṣùgbọ́n kò bá wọn náà kò bá ìrùn dàbí kò bá rákà torí pé tá a bá ti bá wọn ní rúkú ó ti ní àbárákà ẹ̀ ṣùgbọ́n ṣe yàn bá ó lọ́la jẹ̀mọ́ tààmì gbà pé kí ni ó ní ọlá jẹ̀mọ́ ó bá jẹ̀mọ́ yẹn so irú yẹn tó bá dìde wọn á ní kó máa bá ìrun ẹ̀ lọ ọ̀tẹ́ nìsín àwọn míì á sọ wípé kò bá kìíní yẹn kò bá jẹ̀mọ́ yẹn so irú yẹn ní sọ́ni kò bá jẹ̀mọ́ yẹn kí ló máa ṣe bẹ́yà nìsín wọ́n sálámà báyìí ó kàn ráwọn kẹtàn ṣe ó ti ìjọmọ́ rẹ̀ náà fẹ́ kí ìsìnkú lọ ṣùgbọ́n tó bá ti gbà kó bá jẹ̀mọ́ ó túnmọ̀ sí pé kò ní láti ṣe kí ni kó lọ jọ ẹni àwọn àyẹn fúrufú clẹ́ Maka apa saja, maka apa, orang lain, lebih lagi ẹni tó bá ṣe inú méjèèjì kò sí tí kò lọ so lọ́dọ̀ àwọn Hanafiya àwọn gbà pé tí a bá bá ó ti ń sìn ó ní ìparí èrò wa àti bá ṣe bá ẹ̀ náà la máa ṣe ká lọ tí ó ti ń sìn bọ̀tà àwọn míì bá kó wù ìbẹ̀rẹ̀ ìta báyẹn là á fún ìbẹ̀rẹ̀ ẹ̀rù wa. àyíká àwọn Hanafiya yẹn sọ nìyí ó fẹ́ jọmọ́ nǹkan tí abdullahi bin ọ̀rọ̀nà àwùsọ gẹ́gẹ́ ṣe ń bẹnu mọ́ àtọ̀ imam malik ṣùgbọ́n ìtọ́pọ̀lọpọ̀ àwọn apá àdéré lórí ohun pé ń ta báyẹn òun làwọn máa ta fún kíni ìbẹ̀rẹ̀ ẹ̀rùn wa torí pé ní àná sọ láti sọ pé bàmá àdàràkùn èyí tẹ́ ẹ bá bá ó ní àkọsọ́lù ẹ̀kì ọ̀má fátakún fáàtìmù èyí tí ó bá bọ́ fún yín ní ẹ̀ṣẹ̀kẹ́ni hakim so ìyẹn lọ́pọ̀lọpọ̀ apá ni wọ́n dúró lé lórí ṣùgbọ́n kò ń ṣe iṣu tó le ó kàké ó jáke ó ka súra lẹ́yìn fatia gbogbo yẹn ò lé a lè ka fatia ká ka súra lẹ́yìn gbogbo fatia tàbá ké níbi ìrún báàlà ìfì raka alákọ̀ọ́kọ́ akasura kafatia raka ẹlẹ́kìí akasúra kafatia raka ẹlẹ́kẹta akasúra kafatia rákẹ́lẹ́ ẹ̀kẹ́ ní àkàsọ́ àkàfàtíà bá láìsí bá àdẹ̀kàfàtíà nìkan gbogbo rákà bá láìsí bá ká fàtíà àtàkàsúrà níbi rákà méjì àkọ́kọ́ táà kàjú fàtíà lọ níbi rákà méjì gbẹ̀yìn gbogbo ẹ̀ náà ló lọ lórí rẹ̀ ní súnà arábùwà Muhammad sallallahu alaihi wa náà ṣe tí òbí bá sọ fún ọmọ rẹ̀ pé ìyàwó rẹ̀ gbọ́rọ̀ bójú ṣe lára ìbọ̀wò bí òun ni kí ọmọ ẹ̀ gbọ́rọ̀ sí òfin ẹlẹ́nu èyí òkú sí abẹ́ ẹ̀bẹ̀rẹ̀ torí kí ọ̀rọ̀ kí obìnrin bójú àwọn àfáà mi gbà pé ọ̀ràn ẹ̀yàn ni àwọn míì ní kò ń ṣe ọ̀ràn yẹn àwọn ìyàwó àrùn sọ̀lá àtàn gbogbo ọ̀nà bójú kò sí ìtòṣíjú lẹ́nu ìyàwó àrùn sọ̀lá àfàlà so yẹn túmọ̀ sí pé kí ni ọ̀rọ̀ ara ẹ̀sìn yìí ná abárí yẹn kan tó ń takò aláìmọ̀kan yẹn ni ṣùgbọ́n sọ̀rọ̀ yẹn ni ibi tẹnu àwọn àpòkù lé lórí ni so ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin náà àwọn sàábà ni wọ́n bójú ṣùgbọ́n ara àwọn sẹ́yìn páwọn kankan ò bójú àwọn tí ò bójú yẹn ṣe torí pé kò ń jẹ́ ọ̀ràn yẹn ni àwọn àfáà ní pé torí pé kò kì í ṣe ọ̀ràn yẹn ni àwọn tó sọ pọ́ràn yẹn ni wọ́n ní tẹ́lẹ̀ kí á yà ipe ẹ̀bójú tó dé kò ń ṣe báyà yẹn sọ pé ẹ bójú ṣùgbọ́n àyà yẹn sọ pé kí ni ẹ múra dáadáa àwa rí pé ìmúra dáadáa àwọn sàádé lóbìnrin míì ó ìkúdù kí wọ́n bójú ìmúra dáadáa àwọn ìyàwó ànábì ó ìkúdù pé kí wọ́n bójú wọn ṣe ojúlẹ̀ wọn sọlẹ́ yìí jẹ́ kí àwọn àfáà mi sọ wípé àwọn kéjì sábà rí pé àwọn sàádé lóbìnrin kan ṣojúlẹ̀ before kí àyà ẹ̀múra dáadáa kó tó sọ̀kalẹ̀ ni àwọn kéjì yẹn sọ pé ń kù a sì lè ṣí ojú lẹ̀ tí ó bá bí é títí náà tó lóbi kan wá sọ pé pé mi ni èmi lò bí ẹ wọn náà gbà pé mi lò bí ẹ ìyàwó rẹ gbọ́dọ̀ bójú so eléyìí ni àpò ẹ kó dé lẹ́gùn téèyàn bá tako àṣẹ yẹn kò ṣẹ lọ́wọ́n bá bó tilẹ̀ ó kó last question ṣe lára ẹni tí ó bá imam tí ó bá wọn lórí èrò ọgbà tí òun wá ń sàn yìí tó kún lè irun rẹ̀ ó tún wá dàrú mú náà lójú yìí so ṣé yóò ṣe kọ̀bílì ní àbí báàdì so eléyìí náà èyí tó bá tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ òun ni kó ṣe tó bá ṣe pé tó tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ òun ni wípé ìrun yẹn ti pé nì pẹ́pẹ́ tó tẹ̀wọ̀n ní ọkàn rẹ̀ ni pé ìrun yẹn ti pé kó ṣe báàdì tó bá ṣe pé tó tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ ni pé kí yẹn ò tí ì pé kó mú ìtí ó kù kí ó dẹ̀ ṣe ìforíkanlẹ̀ ìfọ́ kí ó tó sálámà ṣùgbọ́n kéèsì eléyìí náà ò tó wá ṣe ìforíkanlẹ̀ bífọ́ kó tó sálámù àbó ṣe lẹ́yìn ìgbà tó sálámù ẹnu àwọn àfọ àpòrò rí pé ó lọ ṣùgbọ́n wo ló dáa jù òun ni tí àwọn àfá ń sọ láàrin ara wọn tàbá ń gbọ́ yóò ṣe bàdí yóò ṣe kọ̀bìlì yóò ṣe bàdí yóò ṣe kọ̀bìlì wọ́n sọ̀rọ̀ ń pa èwo ló dáa jù tó yẹ kó ṣe láàyè yìí tó yẹ kó ṣe láàyè yìí ṣùgbọ́n wọ́n gbà pé kí tó bá ṣe kọ̀bìlì láàyè tó yẹ kó ti ṣe bàdí ó lọ tó bá ṣe bàdí láàyè tó yẹ kí ó yẹ kó ti ṣe kọ̀bìlì ó lọ so ku jami'a shi jiya wallahu alam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum